sàrìkẹ́ dọ̀là tó gbé o. àlàfin alọ́pọ̀ alọ́pọ̀ o. ìfẹ́ bọ̀là tó gbé àlàfin alọ́pọ̀ alọ́pọ̀ o. ìkọ̀lọ́ bábùdù àìyí oníwàsí àgbáyé afá dáadáa. àwọn ti lè dágbére. ìfẹ́ bọ̀là tó gbé àlàfin alọ́pọ̀. ẹ̀sìn àgbáyé afáwà dáadáa. orí ọ̀rọ̀ ni. akaramakala. sàgẹ́ dọ̀là tó gbé o. àlàfin alọ́pọ̀ alọ́pọ̀ o. ìfẹ́ bọ̀là tó gbé àlàfin alọ́pọ̀ alọ́pọ̀ o. ìkọlọ bábùdù àìyí oníwàsí àgbáyé afáwà. la siwaka fayuksadu. يا من له أنت الوجوه بأسرها سلان وكل الكائنات توحد أنت الإله الواحد الفرد الذي قلوبي لو تكر وتشهد يا من تفرد بالباي وبالثناء في عزي ولو البقاء السليم يا من له وجب الكمال بذاته فلذاك تشكي من تشاء وتصعد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ẹ dákun ẹ jẹ́ gbogbo àwa tá a wà ní ìjókòó yẹn wíbẹ̀ lẹ́ẹ̀kan sí i. bismillahir rahmanir rahim kódà àwọn baálẹ̀ náà ń wí lọ́ọ̀kan ẹja tó wí kàn sí àwọn baálẹ̀ ẹ gbà pé gàgà sùn àwọn náà máa wọ́dọ̀ ń bẹ bá. bí wọ́n ti ní gbogbo nǹkan tó wọ́n sì mọ̀ pẹ́ẹ́lì kan bẹ tó lè bá wọn wí. ẹ wí lẹ́ẹ̀kan sí. bismillahir rahmanir rahim. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم اللهم الله توكل محمد صلى الله عليه وسلم báwa gé anabi muhammad sallallahu alayhi wa sallam ah, ìlọrin màlá barika náà lò sallallahu alayhi wa sallam wọ́n bá ti ń dáko ànábì ìlọrin ìrójú tu kankan mọ́. sallallahu alayhi wa sallam. àti bí wọ́n ti ń ṣe láyé wọ́n ti ń ṣe lọ́rùn owó owó lẹ̀ gbà ní ìrìnsẹ̀ wọ́n sì láwọn afẹ́ràn owó èmi ò yá wọ́n ti ń fún yín kẹ́ ẹ sọ́ọ́nù wọ́n lè fún yín lówó ẹni gbà fifty thousand one thousand. sọlọ́láhùn àyẹ̀wò sọlọ. ọlọ́wọ́n ní bàtà yín. amiina. fúnra fún àwọn ojúgbẹ́ náà kù. àmín báwa kẹ́ni tó fi sẹ́yìn rẹ̀ tó di sẹ́yìn gbogbo ẹ̀. àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀. sallallahu alayhi wa àwọn sàhábà rẹ̀. sallallahu alayhi wa gbogbo àwọn almuhajirun àtàwọn ansar. sallallahu alayhi wa báwa kẹ́ ogun ọkọ̀ máa nàbì. àmín. ọlọ́run wá wọlé àwọn báwa kẹ́ àbáwọ̀ alájí àgbà àtàwọn tó bí wọn àfa wọn àtàwọn tó bí àfa wọn. àmín. ọlọ́run báwa kẹ́ bàbá wa lágége. amiina. àtàwọn tó bí bàbá lágége. Allahumma àmín. àfa wọn àtàwọn tó bí àfa wọn. amiina. àfa wa gbanulé ya kéwú. àrọ́wà sí fún Sheikh Tajul Adabi. rahimahullah àrọ́wàsí wọn ló bí oníwàsí àgbáyé tó jẹ́ àfa àtiwa. àfisọ̀hùn lọ́ọ̀. ọlọ́ba akẹ́ àbáwá àmín Allah àmín. bàbá kẹyà wa ìyá kéwù. àmín. bàbá wa sàlá tí ọlọ́run bá kéwù. Allahumma àmín. búrí kàrà tí ọlọ́run bá kéwù. àmín. bàbá wa nísòwò ọlọ́run bá kéwù. àmín. bàbá wa àgbà ìgbìmọ̀ ọlọ́run bá kéwù. àmín ẹ̀rù àwọn àáfàá máa bà mí kì í ṣe pé àbí wọn ó ṣe kankan fún mi ba àbẹ̀rù àwọn àáfàá ló bà mí jù ntọ́lọ́hún dá ti ń jẹ́ kéèta tó bá di wájú ọlọ́dún àti kìámà àwọn àfa nìkan ni yóò rò gbére yẹ kò sí kèéta lọ́dọ̀ olówó ọ̀dọ̀ àwọn àfa àwọn àfa àlá ni kèéta kọ́dà máa ti bẹ̀rẹ̀ wẹ́lẹ̀ lókè kí ni wí wọ́n sì rí ọ́n lẹ̀ wọ́n ọ́ èyí wúlọ yẹn kọjá wá sí fún ọ pé bí ẹni ti gbẹgẹ nínú yìí wọ́n sì rí mi nílẹ̀ bá ọ̀dọ̀ àwa àfa ni kèéta wà ẹ̀yin ọba ìyá ti yín ọ̀pọ̀ níwọ̀n náà nìyá yín ẹ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni tẹ́ ẹ mọ̀ ìbá wà là ń jíṣẹ́ fún yín ẹ mọ ọlọ́run àwa náà látọ̀ yín bọ́lọ́run kiri àwa tá a sọ fún yín ni àmọ́ wa tá a mọ̀ tá a tún wá ń ṣe ẹ má ṣe eléyìí o àtún ẹ má sọ̀rọ̀ orú ọ̀rọ̀ yìí o àtún ẹ má bu ara yín látọ̀ àtún bẹ́ẹ̀ níjọ́ tá à ń bọ̀ ẹ̀yin abíjọ níbi àwọ̀ yìí ọlọ́run ti parí kádàrá kálukú. ẹ̀rọ àwọn afáàfin máa bà mí òní tí mo wí tó kìí ṣe pé wọ́n lè ṣe kan òní mo lè ṣe kankan fún mi o mm. mo ti sáré tí mo máa ń rìn àmọ́ èyí tá ọ̀dọ̀ wọn ló wà ní jẹ́ sáré máa gbé tó gbogbo àwọn àfáà àkèyí púpọ̀ ọlọ́njẹ́ ó dáa fún yín bọ́dà àbáwá yìí rẹ́rìn pé bọ́dà àbáwá àti nílẹ̀ ọkùnrin yìí ń wí. àwọn àlùfáà ọlọ́run sọ orí fún wọn fún ọ bẹ́ẹ̀ bá rí wọn kò sí tẹ̀lé sí. gbogbo kan bá kú ní ìsìtí gbogbo àwọn èèyàn lé wọlé mọ́ wàláyé àfa àwọn ọmọ wa gbé àfa wọlé o bọ́ba yajú lẹ̀ àfọwọ́sì fọwọ́ pa òkú náà lójú dé ò lè súnmọ́ mọ́ ẹni gbọ́dọ̀ sọ yẹn bá wà ọlọ́run àfi wọn pé òun ti ju ẹnìkan àti àwùjọ. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Innama innama. من عبادي العلماء ẹ̀yin abijọ́ ọlọ́run ní olówó ìtìjú ẹ̀ ihun yòówó ẹ lè ní lówó aláwòde yín àtòwò yín bẹ́ẹ̀ bá ti ṣe tọ́lọ̀ ẹ̀yin ọlọ́lá èmi ọlọ́run ìnáníyín rárá ohun yòówó ẹ lè ní lọ́lá sí ọ̀yin àfi tẹ́ bá fi ṣe tèmi ọlọ́run lókun ẹ̀yin onígbò yẹ̀yẹ́ yín ohun yòówù ẹ lè ní nígbò kọjọ èmi ọlọ́run lójú tá a ṣe fún yín ebe mi ni kọ̀ wá jọ mi lójú rárá àfi tẹ́ ẹ bá fi kú olùsètò mi ọlọ́run. iná máa yakhsha Allah min ibadil ulama. kọ́dà bẹ́ẹ̀ tó yìí. Hmm fi tọ́ọ̀gì ní ṣètì ọlọ́run la ilaha illallah. muhammadu rasulullah. ọlọ́run ìtumọ̀ ọkùn. ẹ rí pé umaru tọ́ọ̀gì ní tẹ́tẹ́lẹ̀ tọ́ọ̀gì ni kó tó convert sí islam inú ikọ̀ rẹ̀ inú àdébí dùn tó ti mọ̀ gbà ìpè máa dà la àkókò sáré àti àjì mùsùlùmí inú àdébí dùn kà àkókò sáré àgàn dìjọ ọlọ́run wá ní ìtìjú ẹnìkan kọ́dà olóògùn ẹ̀yin kan bẹ́ẹ̀ kálẹ̀ ní ìdíje tẹ̀ lóògùn ẹ ti wá gbogbo ìjọ mọ́ra wọn ìbá yèyé ìbá tá nǹkan ṣe yìí ni tá a dá yèyé. ìnàbà. ìnàbà yakhsha Allah min ibadil ulama. ẹ̀yin abijọ́ tó wá ní màwá rẹ̀ alọ́pá àwọn yìí ọ̀pá àwọn yìí ẹni òun bá nà á sí ọlọ́run wa mọ ìwọ ọba tó ikú tó ọba na ọ̀pá rẹ̀ sí yẹn nǹkan lè ṣe àmọ́ ò lè ná síkú kí èkó ṣe ikú náà pàtó àti òsì kẹkẹrẹ rẹ ọgbà. ìnáma ìnáma. يخشى الله من عباده العلماء àwọn onímọ̀wáàtì ìjúrí ẹ̀yin abíjọ àwọn onímọ̀ bùkírí ẹ̀yin ìlú abíjọ tá a wà ń bẹ̀ yìí létí omi yìí. ee àfáà máa gbà wájú kan. àwọn wo ni mo wá sàkẹ́ àwọn wo ni mo kẹ́rí àpọ́nlá àwọn ni asawa afaani. Allahu Akbar eléyé ẹnu tọ́jú ẹ̀rọ àwọn afọ́bàmínú méjìlá yìí àwọn àfáàní ọwọ́ ajẹ́ àwọn àfọ ọba mi àmọ́ kì í ṣe kéńgà náà ẹ̀ wọ́n ni wọ́n ní kàtà ni wọ́n lè halẹ̀ yìí ebi ti kọjá yìí ó ti pẹ́ hmm. àmọ́ bọ́lọ̀ ń tijú wọn ìtọ́gbà mẹ́rẹ̀ẹ́wò lára wọn wọn ò ṣe é kọlù wọn ò ṣe é fẹnu ẹ̀tẹ́ kàn àfa ò ṣe é mẹ́ẹ̀sì àfa ò ṣe é sọ jágàn sí àfa lè sọ wọgbẹ́ máa lọ ọlọ́run bí ṣe lọ ọ̀nìkan gbọ́dọ̀ wọn mọ́ òsì ní padà wọn ẹ̀yin ọ̀dẹ̀dẹ̀ máa gbé yin ẹ̀dẹ̀ ọ̀hún inú àkàbá ìtẹ́ ìgbójú ẹnu ẹ̀yin ò gbójú lọ́lọ́hùn èyí tẹ́ ṣe fún yín gbogbo bí wọ́n ti ń ṣe wọ̀n ẹ̀yin gbójú lé ọ̀ wá sí ìtàbí ẹ̀fọ́ olùkọ́ ẹ̀dá bẹ́ẹ̀ lọ́dọ̀ àgbẹ̀ ètò fún ẹjọ́ ẹgbẹ́ tó tọ́ sí àgò ìtọ́ ẹnu rẹ tó ń tuta ni ṣé ń tẹ́ ọgbọ́n ọgbọ́n gan ta ń lọ gbọ́ ẹ̀ sì dákẹ́ ta ń lọ gbọ́ ọ̀tún wa mọ̀ wọ ara rẹ̀ ìwọ ọba mojúbà yín náà wẹ̀ yín yèyé ẹjẹ́ ẹ̀ lọ́ọ́rẹ́ o yèyé wo ló lè pé ọ lọ́ọ́rẹ́ yèyé tó lè lọ́kọ́ má tún débò náà débò tó lè kú kó tó dé. nǹkan mẹ́ta lára àwọn ọba wọn bẹ́ẹ̀ ń bá ń wo nǹkan náà ọlọ́run ní ìsìn pé kí màláìkà ọmọ kọ́ládá fún yín wọ́n ní kí làwọn nǹkan náà ẹ̀yin abíjọ another bilbaiti la àtìkì Allahu Akbar òde kàába ọ̀wọ́ àmọ́ tí wọ́n wí irú àwọn kan tẹ́ ẹ̀ mọ́ ara mọ́kà tí ọmọ tí ó wì lóhùn ọlọ́lọ́bẹ̀ yẹn ní ọlọ́mọ́kà kọ́ àmọ́ tí ó wì ọyọ sílẹ̀ ọlọ́run òun náà kọ́kọ́ wá dààmú kọ́ máa ń jèrè ntí ọ̀gọ́gọ́ níbi ọlọ́run àbọ̀dá ah, mi ṣàràfà jẹ́ káwọn náà débi báyìí dáadé àfíìs ọlọ́run kò jẹ́ káwọn náà débi báyìí tí mo dé yìí bẹ́ẹ̀ ni ntọ́ yẹ kọ́kọ́kọ́ wíwọ̀ àmọ́ ọlọ́run ní àṣà bí tí ń wò pé ee iye ọlọ́run tó wí náà nì ẹ mọ̀ láìka ẹ mọ̀ ọkọ̀ ládàá. ó rí pé ilé ọlọ́run ní ẹ̀rú pé ìwọ ọlọ́run ilé nì ilé ọlọ́run tó wí náà nì àkọ́kọ́ ilé lórí ilẹ̀ ẹlẹ̀ ó tún wá wòye o èyí ṣe ti pílẹ̀nì ọmọ àwọn ọmọ ká ilé òun náà pílẹ̀nì ọmọ ká kò sí tí ọgbà eré ẹ̀kọ́ jáde òní wálé ọ̀rọ̀ ọ̀sìn déédéé ilé ìtọ́ lọ́hùn lọ́hùn ni. òun lẹ́ẹ̀fì dúró jídà ẹ̀rọ àwọn mọ́tò wa. eninu e, e e ẹlẹ́ẹ̀kejì anazor bil qur'ani ọ̀ máa lu qur'ani ọkà wa gbé dání báyìí eh, eh, ọ̀rọ̀ Ọlọ́run náà ni wọ́n ń ṣe ọlọ́run náà ló sì so gbogbo wọ̀nyí ọlọ́run ọba yẹn màláìkà ẹ máa kọ́ ládàá fún ọdún mélòó ọdún méjì. إنما يخشى الله إنما يخشى الله من عباده العلماء àwọn tí mo pọ́n lé àwọn tí mo ti yú wọn àwọn tí mo bọ̀wọ̀ wọn àwọn tí mo bù kí wọn àwọn tí n fẹ́ táwọn náà ń fẹ́ mi. alàwùlàmà. ìnàmá ayé ya yakhsha Allah. kọ́dà tẹ bá tẹ̀yàn tẹ gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀ tẹ̀ wá ní. a fi ṣe sàrà sí ni mm. wọ́n sá sí yàrá yìí náà ọwọ́ àlò òun ti ní ládàá tiẹ̀ bọ́bọ̀ wọ́n lọ́ọ́ lára ẹ̀yìn afa ìwà afa ìwọ lọ́kùn tó jìyà mm. sọ́wọ́n ó ti fún ọ lóhùn ẹ wá wo ewé ẹ̀ tá à ń jẹ <laughs> ẹ jẹ́ kí n lọ mọ́ka fún yín màá ṣàdúrà màá àbá ti dán àwọn àwọn ṣàdúrà mo jókòó táwọn kan mọ́ka wọ́n máa ń pè sí ní ṣé ẹ̀ tó fẹ́ jẹ gómìnà Nàìjíríà àwa tá a sùn tá a tẹ́ sùn àdúrà yẹn gbogbo wa ń ṣe yìí mo ní dáa ìyá àti ìyá ìyá Muhammadu rasulillah a ti ṣe ṣe báyìí wájú ọlọ́wọ́n wa fáwọn yìí nǹkan àtàkùn báyìí àwọn tá a sùn ẹ bẹ́ẹ̀ ni gbogbo ara wa ń ká wa báyìí àdúrà yìí ẹ jẹ gómìnà ni bọ́lọ́wọ́ mọ́tò ńgọ́dà kọ́dọ̀ wo kọ́ rẹ̀ o jáde lè wo dìbò Allah ẹnu tiwa nu torí pé àfa ó ní ìsákúntàlẹ́ àtẹ̀dẹ̀rẹ́ fatilika mọ̀sùn ìbátò wà ń kó tàtẹ̀dẹ̀rẹ́ fálímọ̀sùn ìbátò àhàzọ́nù. ìdá. dákun ẹ̀yin ọba tàwa jòkótì lónìí ọ̀làṣẹ́wù ìsákùntàlá tẹ̀lẹ̀rí tó ọba jẹ́ nìkan tí ọmọ ní kọ́rọ́. fatilaka musibatun. àgbákò kan ní fún ọlọ́tọ̀ náà òun ọ̀kan wá wọn kò gbé wọn. wàyí kún tata tiri falmusibatu azọmọ. adéwọ̀ yìí àmọ́ wàyí kún tata tiri falmusibatu azọmọ. wàyí kún tata tiri falmusibatu azọmọ tó tún wá mọ ọlọ́run bí orí tèmi báyìí jẹ́ ìfúnra mi sẹ̀ example ọ̀dà ọlọ́run mà o tún wá ń sẹ̀ ọ̀ wá ń sẹ̀ nǹkan bí ìpàgbọ́ oní gáràdù kan wájú ọlọ́run bọ́mọ tìrì bá àfa bá ń tẹ́ ra eré èèyàn èyí wòye sáfẹ́ mọ́pẹ́lẹ́ àfa kò kéwù. mà tó ń gérí ẹ̀yẹ̀ tó ti ẹ̀ mọ́ lọ́wọ́ ẹ̀ ìyá rẹ̀ bàmúrágà jù. fatilka musibatun. àti bàdébùkẹ́ yẹn ń jẹ fún nísì wọ́n ń jẹ fún nísì. la ilaha illallah. àti bàdébùkẹ́ bẹ́ẹ̀ bá wọrun lé ẹlòmíì tẹ́ ń pè láàfa àwọn ẹ̀ ń ba nǹkan ẹ̀ kọ́ làwọn ẹni ọlọ́run pẹ̀lú kẹ́ ẹ máa pa àwọn kájẹ́ rí tí wọ́n ara itan tí wọ́n ara eyín òkú tí wọ́n ara gbárí ẹ̀rí ká aráwọ̀ àfimọ́ lù ni wọ́n ń sá ni. ẹ jí wọn gbé ẹgbẹ́ wọn òǹkà wọn dínkù àwọn náà wà rìn ẹtù abuge àwọn apàdé abuge yọ bí wàjú ẹ ń pàdé ẹdí méjì ni àwọn abuge jì mọ ẹpàdé ẹwọn mọ ó níwọn tó ṣẹ́kù àwọn náà wà pín èyí tó bá yẹ kó di dandan kó lòde lóṣù kó bẹ yẹn mẹ́rin lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn láàrin wọn ń bẹ̀ báyà fà mí láàrin àwọn wọ̀nyí. kí ló máa dábàá wá wárí owó ni. ìdá kún tàlẹ́ tàdìrí. bọ̀ bá bọ́ lọ́wọ́ ìwọ ọmọ ìyá mi. fàtílíkà mùsí ìbátan. bẹ́ẹ̀ náà ni wọ́n bá àwọn ọba kan bẹ̀ wọ́n bá kú wọn ò ní sí wọn ò ní jì sí ọba tí ń bọ̀ tó wọ́n wọnú ilé tí wọ́n máa wọ̀ fúnjọ́ méje ni ọkàn tọba tó kù ní òjè. ìmọ̀ wọn ti náwó he ìyá ọlọ́run àtàdáwò wọ́n wàá jẹ́ wọ́n àní ọba wàjà wọ́n lè máa tara yín àjàwó ọwọ́ àjàgọ́ ogun sílì lọ́ni àlọ́ bá kú. ìyàwó ẹ̀dá. fatilka musibatun. small size ìyàlérò ọ̀rọ̀. àmọ́ wáyé kún tata rírí fal musibatu a'zamu. wáyé kún tata rírí fal musibatu a'zamu. àmọ́ ọ̀dọ́ bá tún wá mọ́ lóhun tó wá ń sè fali musiba to azamu ìyà tiẹ̀ wà lágbára lọ́dọ̀ Ọlọ́run ó tó pàmùrágà jìyà ní tiẹ̀ tọrọ ọmọ ọhún sẹ bọ́tọ̀ ọmọ gbọ́dọ̀ nẹ́fìlà wo ló ti ṣe àwọn kásámù àwọn àjòkó mùkọ́ tán ọjẹ̀rẹ̀ sì tán o tún fi àkànlé o tún jẹ́dé ọwọ́ àsìnmi fáá àwọn kíásámù àwọn akíza yìí tán àwọn baba alimami ni ẹlẹ́bàṣẹ́ yẹn dé kọ́fọ́nàbàlẹ̀ kíza yẹn jẹ́ ẹ̀dáda kó pé dáadáa kọ́fọ́nàbà lórí asámù o ti kí tán ọ̀ wá ń dì wọ́n sálámà kejì wọ́n sálámà kejì kò wí kankan wọ́n jòkó náà ni o ẹ máa wò ẹ máa wo ọlọ́run bó ti ní sùúrù wọ́n tún sálámà ẹlẹ́kẹta wọ́n sálámà ẹlẹ́kẹrin wọ́n sátẹ̀lẹ̀ karùn náà wọ́n máa ní àbá ìmọ̀mọ́ni kájà ní ẹ sábì àwẹ́dìrì ọwọ́ àdìbí ọkùn ọlọ́run náà ló fi ta yín wa ìsàkùntàlá tilka musibatu. special àdéhùn kan. wàyí kún tata firi. àwọn tó bá mọ ọlọ́run tó wá ń béèrè pé kí ni ó ṣe rí. falmusibatu azamu. èyí ń lọ wá ní agbára ju wájú ọlọ́run níbi ọ̀wọ́ rẹ̀ bá pàdé nínú tá a bá wò tá a yìí dáadáa lọ́jà ń sọ pé àwọn ọba ọlọ́run lọ́ba bàrà wọn o bọ́ọ̀sì ti jókòó ni zilulẹ̀ ìfẹ̀lẹ̀ àrùtì ni wọ́n gbòógì ọlọ́run làwọn ọba lórí ilẹ̀ẹ́lẹ̀ zilulẹ̀ ìfẹ̀lẹ̀ àrùtì gbòógì ọlọ́run ní lórí ilẹ̀ẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ bu yẹn tẹ́ yóò lé bu yín padà ẹ̀ ń lò nù gbọ́ ọlọ́run ah, bọ́ọ̀sì jókòó fún ẹ̀ bá lọ bá wọn nù àfihàn tó bá ní ó bà yá ẹ ọ̀ dàgẹ́ pé kábíyèsí olùwà kò mẹ́tò kó pé lọ́ bà yá ti àmọ́ kì í ṣe wájú ẹ̀ mẹ́ọ̀ Allah níwájú rẹ̀ ń bẹ̀ ń kọ́ wọ́n gbìyàn wọ́n gbìyàn láàyè tó o bá dàgbà náà bẹ̀ ni a yàtò yín náà o tábà kí èèyàn mọ́lẹ̀ mbẹ́ mo sì gbin èèyàn kẹ́tọ́ òsì ní í ṣe olè gbẹ̀yìn tán wẹ̀ wọn gbé wọn sọ wọn gbé adé wọn á gbé àmì wọn àtàyà ló kábíyèsí ni jama jama jama ja kábíyèsí bí yàrá olùwí yìí ṣé kò gbọ́ mọ́ òkú gbọ́ mọ́. ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ láàmú adíládá òun lẹ́yìn ọba anagor bẹ̀rẹ̀ amir ẹ̀rí anagor bẹ̀rẹ̀ amir anagor bẹ̀rẹ̀ amir bí ti jókòó ni táwọn wá bá ti ń wò wọ́n oh, ọba tọ̀hún ni oh, oh, o ẹlẹ́mọ̀rọ̀ ní kẹlẹ́ o bá ti ń wò a sì ní ládàá lọ́dọ̀ lọ. Allahu Akbar. torí pé láti inú ìyá àwọn ọlọ́run ti ní wọn ó jẹ èèyàn ni wọn ó débi ipò tí wọ́n wà ní. bẹ́ẹ̀ni. níjọ wọn ti bẹ lómi lómi lọ́gọ̀lọ́gọ̀ níjọ ọlọ́run ti ní àtọ̀ yìí ọba ní ọ̀jẹ̀ àtọ̀ yìí alálẹ̀ ní ọ̀jẹ̀ àtọ̀ yìí aláǹgbá ní ọ̀jẹ̀ àtọ̀ yìí onípò ní ọ̀jẹ̀ àtọ̀ yìí olówó ní ọ̀jẹ̀ àtọ̀ yìí adarí ìlú ní ọ̀jẹ̀ ní ọ̀rọ̀ ti yẹ díẹ̀ àwọn ajá ń kí dúpọ̀ ẹ̀yìn ọba ọlọ́run ní dààmú yìí àmín ọlọ́run kọ́rọ̀ gbogbo ọjọ́ máa ń gé àwọn ọba lọ́kàn pẹ̀lú pé ibi ìdòkú ọlọ́run bá ti bá yí inú bàbá ìlú ìdòkú báyìí nígbà ọ̀rọ̀ jẹ́ ọmọ ìdòkú rárá bọ́ máa kọ̀. Allahumma àmín. péye mo ti máa nù péye bá bẹ̀rù wọn kọ̀ bẹ̀rù kankan ẹ̀ gbọ́njọ́ tí bàtí Bílíkísù àti Sùlẹ́mánà bára wọn fa ọ̀rọ̀ ni. arábìsùlẹ́mánà ló ń bọ̀ máa bọ̀ nù lù àwa gba ìsìlámù ngba wúdiwúdà omulẹ́tà ọ̀sọ̀ọ́lẹ̀ ẹ̀ńsọ̀ọ́lẹ̀ sí wọn ọgbà tó sèyí mọ́ra kọ̀rọ̀dá ori sanan soro asotakta amukunta min alkasidina izhab bikitabi hadha fa alqi ilayhim thumma tawalla anhum fanzur ma sayarji'una bo ba ti debe leta le yori wuda thumma tawalla kó n bẹ ǹjẹ́ ìpadà kó lọ́dọ̀ wọn wọ́n á lọ wábì kan tó bá gbọ́ sí fáǹsì olè máa ń sa yàrá ìjọ òun máa wo tí ó ṣẹlẹ̀ bí ẹ̀ta jẹ́ ohun tó mú wa wúdiwúdi à ń débẹ̀ lóòótọ́ òun náà múlẹ̀ tà nẹ́bí sùlẹ́mọ́ náà ọ̀rọ̀ àsọ̀lẹ̀ bẹ̀ ọ̀ farapamọ́. nígbà tó wúri lẹ́tà Balkis rí lẹ́tà kọ́lá ti ya ayé wálé máa lẹ́hùn kọ́látì ìyá ayú àlìmáláwo ìní olùkíyà ìláyà kìtàbọ̀n kẹrẹ́ mọ́. ìnáwó mi sùlẹ̀ ìmánà wọ́n ìnáwó bísí mi láàyè. ọ̀gán Ìlọrin ọ̀gán nípa akéwú ọ̀gán bá ní tẹ́yẹ̀ bá lámìlá kánú kan ẹ bẹ̀rẹ̀ ké bolójúke tí n bá ń ṣe báyìí ẹ wá èmi ò kéwú lọrin ẹ kà láfa yìí àfa kìíní tatúlà àfa àfa kìíní ẹ máa tán so n bẹ́ẹ̀ báyìí náà bọ̀ n bẹ̀rẹ̀ tẹ́wọ́ Ìlọrin níbo lè gbàgbà Ìlọrin ní dàgọ̀ ẹ lágbàjì Ìlọrin dàgàn ńlẹbàtúrè Ìlọrin dàgàn ẹ ẹ lóde àfa ǹdání ẹ ilé àfa àwo ẹ ilé àfa sàrùmí à ń bọ̀ wá lójúgé Ìlọrin ẹ ilé onáhù ẹ rí gan àbí ilé onáhù ni àwa èmi gbogbo ilé okáàtì bí èmi ti ké ọ̀rọ̀ bàbá wa gbá ibi tó tún gbà lọ́dọ̀ yàrá dáná tún lò. ọlọ́run ṣe nǹkan fúnra mi púpọ̀ ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ àti kálukú láti bá wọn máa fà á ni ọlọ́run wá ṣe nǹkan fáwọn èkó náà àwọn lówó owó làwọn abidára wáyé pé abada alẹ ní owó ní wọn máa ná ni ọlọ́run tó wá sí kílà fún alábìjọ yìí kílà yìí ní alukurani báwọn bá rí ké wọn rówó ké bàbá tó wá rówó ké wọ́n rí ilẹ̀ ké ilẹ̀ ń bẹ àná wọn rẹ́rìn. kirikiri bi ilere inni olùkìyà ilayya kìtàbù kẹrìmù ìnáwó mi sùlẹ̀mánà wà ìnáwó bisimilahi rahmani rahimi. inni. Ya ilayya إلي كتاب كريم abirigi abirigi la yin jọ mi mọsálà bá pàdé lẹ́tà o lẹ́tà náà ni kọ́dà lẹ́tà ọ̀hún ẹ̀rí kìí gba islam ní sì ti ń pọ́sùn lè mọ́nà ilé kìtàbù kẹ́yìn o mọsálà bá pàdé lẹ́tà kan lẹ́tà alákọ̀ọ́lẹ́jẹ lẹ́tà náà. iná o. سليمان وإنه بسم الله الرحمن الرحيم ẹ̀bá kọ̀rẹ́ tata sẹ́ńdà lókè envelope báyìí sẹ́ńdà ló ń wí. Nàwùmẹ́ Sulaimana lẹ́tà náà from Sulaimana. وإنه بسم الله الرحمن الرحيم ó sì bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run ah, bí gọ́gọ́n wò lọ́dẹ tuntun ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run tàbí ọba jẹ́ lẹ́tà kí ni wọ́n bẹ̀rù lẹ́tà. alátàlù aláìyá wàtú ní mùsùlùmí náà. bọ̀lọ́dọ̀ wa gbàfà mùsùlùmí wàá tún ní mùsùlùmí náà wàá jupájú sẹ́lẹ̀ fọlọ́n ètò jẹ́ mùsùlùmí náà wàá tá a jupájú sẹ́lẹ̀ fọlọ́n sùlẹ́mọ́ náà wàá sọ bẹ́ẹ̀ fún ẹ òun náà ń gbọ̀ wá rí àyà kan. tọ́lá ti àyùwọ́lì màláwù àtúrí fi amúrí mọ́kùntùká ti yàtá ní amúrán àtẹ̀sùnmádùúnà. mọ́tì lọ́bẹ̀ ìtàkùrẹ̀. àkàràmọ̀kọ́lá. torí tọ́pìkì tán fún wa ọmọ náà máa burú ọ̀rẹ́ kékeré ọ̀tọ̀tọ̀ ní ìdàpọ̀ tọ̀tọ̀ ní ti eré ẹ̀rọ bí ìdà pọ̀ bí tọ́pìkì lọ́wọ́ wà ní. èyí tí n ké ìṣe bàbá mi tèmi àbí bàbá rẹ tiẹ̀ náà lórí ìtàǹkè. alukurani fúnra ẹ̀ wá àsìkò ni ẹni ìmáàlì ọba tó nǹkan àdánwò ni wọ́n mọ̀ sọ̀rọ̀ máa ń lò ìlọrin tó bí kì í alukurani sì ni ha bíríkìrì ẹ wá o ẹ̀yin ìjọ mi ẹ̀yin ìjọ mi àtúndì sí àmúrí ẹ bá ń ṣe mọ̀nà o àbátẹ̀kùtù ẹgbà mi mọ àrírí ọ̀rọ̀ yìí o ẹ sì mọ̀ pé máa kún tó kọ́ tí àtẹ amúra wọn ọ̀dà kankan sí ní láyé àtẹ àtẹ̀sẹ̀ àdúnà àfi kẹ́ ẹ mọ̀ sí o àwọn ọmọ àmọ̀ ara àwọn ọmọ ara wọn bí àwọn bí àwọn olóyè tẹ yorùbá náà bá kó tọ̀nà pé kábíyèsí ẹja lọ bá bẹ̀ jẹ́ ni àwọn ẹ má jẹ́ wọ́n tì yín pa o àwọn òjòyè kan bẹ dẹ́ máa tì yín ẹja kábíyèsí ẹja lọ ìlú ẹ gbọ́ nísìn e, eri tiẹ̀ wá pé ah, àwọn àjọ rẹ̀ wá ń wò pé ah, Kalu nahanu olùkúwàtí ẹ máa sọ alukurani. Kalu nahanu olùkúwàtí. n bọ̀ hàn nísìnyí ọ̀ya. ẹ kọ́ ni tẹ̀lé yín náà lùbáríkà yìí ẹ máa sọ alukurani àbùkù ni máa jẹ kí ajá náà ṣe ọmọ rí alukurani kẹlẹ àrùn yàgò olùkúwàtí wa olùbáṣe ṣẹ̀dídì wàlẹ̀ amúrú ilẹ̀ ike fáńsúrì màṣá tààmùrì náà. ẹ̀rí àwọn ìjọ ni wọ́n sọ fún wọn. Ah, ọ̀gá wa àwọn òjòyè náà àwa lè ah, alágbára agbára ń bẹ wá ká lóyún ẹ̀mẹ́wàá ni bisimilayi ah, a sì mọ ogun jà amogunjà àmọ́ wàlà amúru ìlẹ́yìkì ìwọ ọ̀gá wa tó ọ̀rọ̀ kù sí yín lọ́dọ̀ báńtò máa ta ta àmúru àmà wàṣẹ wọlé fẹ́ pàwárí ọ̀rọ̀ yìí bírígìdì Balikis ó tètè wá sọ jí pé àwọn ọba àwọn ọlá àwọn ọlá àwọn ọba omi ń bẹnu wọn tó bá mọ̀ yẹn lójú láti wáyé wàhálà ìbéèrè fáwọn àwọn rẹ̀ bọ́n ti jókòó ẹ̀ bá ní ṣe gan lórí ẹgbẹ́ kó fẹ́ jẹ kábíyèsí ni wọ́n sì mọ lójú ayá ẹ̀ ńlọ kú lẹ́nu lọ́ọ̀lọ̀ kú lẹ́nu ńgbẹ́nu ọmọ ti jókòó omi sì bẹ̀ gán bẹ́ẹ̀ lálẹ́ ọwọ́ abadálẹ nìkan ni nígbà ìgbẹ́ kòkòrò tó débẹ̀ ògùn lọ́jà òun náà ti wá sáré àbá ọ sáré ó tún wá kó bírèkì ní tí wọ́n gbọ́ pàpàpà ẹnìkan kan sílé kí ni àtúntà rẹ bọ̀ lẹ́yìn níbi tó sáré dé wọ́n ti jókòó ni àwọn òjòyè wa bẹ́ẹ̀ tì wọ́n bẹ́ẹ̀ tì olóyè wọn wọ́n bẹ́ẹ̀ tì ọba wọn wọ́n ní náà nù lókun wọ̀tí alágbára ni wá kábíyèsí báwo ló bá a ṣe ń ṣẹ́dí ìdè gbogbo ọ̀nà tẹ́lẹ̀ níbi jagun lamọ̀ ẹ̀ ẹ̀ já kó mu lọ tọ́ àmọ̀ òyìn náà o ìjọba jẹ́ ìjọba wí bíríkì <laughs> wa dá wọn lóhùn ní ha wọ́n ní ìnàlímùlùkà ìzá dagaru kariyata alusadu wa wajalu aizata aliya azila wakadalika yamoluna. ẹ gbogbo àwọn táwọn abẹ́rẹ́ yà yín ẹ̀ka sáásá wà báwọn ẹni kábíyèsí o. kábíyèsí o. ẹ̀gbọ́n tí bí kí wọ́n bá wọn yẹn lé sí i ó ní ìnẹ̀lẹ̀ ah, mùlùkà bàbá fídíò bàbá fídíò jẹ́ ẹ máa láwọn ọba ó ní ìnàlè mòlúkà lẹ́tà tí mo ní mo rí lẹ̀ ń pé ńgbà náà ẹ̀yin lágbára ẹ lè jà ìnàlè mòlúkà àwọn ọlá tẹ́ ẹ rí wọn àwọn ọba tẹ́ ẹ rí wọn àwọn ọba tẹ́ ẹ rí àwọn ọlá tẹ́ ẹ rí ni ìsáyàdàkà ló kárí yàtá wọn bá wọnú ìlú kan pẹ̀lú gbogbo ọlá wọn afṣàdùhà wọn bà mí náà jẹ wọn fọ ìlú náà wọn rò ìlú náà. wọ́n jẹ ìlú náà asàdúrà wọ́n bà nínú àjẹ kọ́dà ìlú lè gẹ́gọ́ wàjẹ́ àlù àìsàtà àlẹ́ àvìlà àwọn èèyàn gíga inú ìlú náà àwọn èèyàn ńláńlá inú ìlú náà àwọn ẹni ìlú ìlú náà wọ́n sì sọ wọ́n dé yẹn ọba fún náà ti máa ṣe nù bẹ́ẹ̀ bá wà mọ̀ lámọ̀nà tẹ́ gbà mí ẹ jẹ́ mi wọ́n àlùwà ilé mùrùsílẹ́dùn ilé iye bí adé yẹ́ ti. ó ti mú sẹ́ni pé wọ́n fẹ́ bùn ránṣẹ́ sí wọn ẹni o kọ̀lẹ́tà yẹn sí wa ẹ má àlélé rí ìjà lọ o àwọn ọlá burú o àwọn ọba burú o ọlọ́run ló fi wọ́n jẹ ẹ rí tá a ṣe ni pé ní ìfì ẹ̀bùn ránṣẹ́ sí wọn ẹ wo gan wọn wá gbé ìbùdó lọ sílé mọ́nà góòdì ni wọ́n kó lọ wọ́n kó góòdì raw gold àwọn kò lọ́dọ̀ ẹ̀ wọ́n lọ́dọ̀ Suleimana. Fàlàmájà Suleimana kára àtúmí dúnà ní bímọ ẹ̀ẹ́lẹ̀. Suleimana ní kílẹ̀ kó kalẹ̀ wọ̀nyí. Èyí tẹ̀mí ń béèrè lọ́dọ̀ ọ̀gá yín kọ́ yìí, àní kọ́ wá gba Islam kọ́ wá kí ìwú fọlọ́hún kọ́ wá ju pájú sẹ́lẹ̀ fọlọ́hún ni. Ah ah èmi ni abẹ́ fẹlẹ́ yìí tán eh. fama ataniyallahu khayrun mimma atakum ẹ̀rí fama ataniyallahu ntọ́lọ́ wọn bá mi ṣe fún mi ó lóore ju gbogbo tẹ́yìn kó wáyé lọ eh, gbogbo tẹ́yìn kó wáyé ntọ́lọ́ wọn bá mi ṣe fún mi ó lóore jù lọ ẹ̀rí nǹkan ẹ máa wọ́n lọ ẹ̀yin bàbá wa kábíyèsí akéyí púpọ̀ àwọn dà. èmi nára wa èmi nára wa. bàbá wa dà. èmi nára wa. tí wọ́n bẹ jòkó ni. wọ́n bẹ̀rẹ̀ kábíyèsí o kẹ bàbá àti gbẹdọ̀rọ̀ mi lẹ́tì wá lò dà yìí mo ti dìde sà ẹ <laughs> jókòó ẹ ẹ bàbá àfa àpò àwọn. àṣẹ ẹni bàbá ní wọ́n ní kí n tó sọ tí mo fẹ́ sọ tí ó débi àgbà wọ́n ní kí n sá jáde làwọn fẹ́ jáde gẹ́gẹ́ bí àṣẹ. lọ́wọ́ àná lọ́ àtọ̀ yàrá ni. lọ́wọ́ àná lọ́ àtọ̀ yàrá ni. ìyá kékeré mo dúpẹ́. wàhálà làfùlákì àmàrà ni. ọwọ́ rẹ. وفي علني ربي ارجعني إلى وطني mo fọlá mi bẹ lọ́hùn fún yín ságegele ibi ò ti rí ọlọ́hùn ní jẹun tán bẹ̀. àmín. kò síbi àlè máa lọ bí ó ti gbé wa nù ni ẹ bá sì gbé pò ń bẹ̀ kò ní dáhùn o àbúdá wa náwó tán. èmi náà wá ní kí ságegele mo dúpẹ́. ni mo fẹ́ ṣàdúrà fún. wàhálà ń jẹ́ wọn àná ni ń wọn àná ló kò ní kankan mọ́ nísìn àdáwò tí wọ́n nù. àdáwò ẹni ó bí wọn tọmọ rẹ gbọ́ tọ́wọ́n bóyá adáwò bó ṣíìpù lọ́mọ gan o ọmọ ṣíìpù tàbá ń ka àwọn ènìyàn bí forty something àdáwò wọlé àdáwò ẹni ó bí wọn tó pọ̀ ni kò sí kan tí ó gbé kan bí èwú jango wọn ní ní láàrí wọn máa gbé bó ti bímọ tó kọjẹ wọn mọ kọjẹ wọn mọ ọ̀rìn àjò àdáwò wo ti wọn rí kò ní kéré ògùn nílẹ̀ lọ́jọ́ ìsàdúrà fẹ́yìn tẹ́ ẹ bá nù kàn kàn wá tẹ́ ẹ inú kàn kàn wá pàdé ọmọ ìyá yín àmẹ́nà bá gbé inú méjì wá àdúrà mọ̀ ní ọ. lọ́ lọ́ àná lọ́ àtọ́ yàrá ni wàhálà làfùlákì àmàlà ni eh. làkúlẹ̀. وفي علني رب ارجعني إلى وطني gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin àfáàyìn bàbá bàlágbàtà kọjú sí wọ̀nyí ẹ wo wàhálà tẹ ẹ lérí àwọn ọmọ ọlọ́mọ ni lọ́lọ́run fílẹ̀ yẹn àfáà wọn sànù ẹ̀yin kìámà ẹnu wúwú ẹsẹ̀ tẹ bá ṣe wọn abá yín wí owó tí níjọ́ sojú ẹ̀ nìkan torí bọ́lá òun fẹ́ràn yín kò níjọ́ sojú ẹ̀ nìkan àbáwá nílẹ̀ wọn àná ẹ wá ń gbà àfa ló fi ẹkẹ́ yẹn máa ṣàdúrà púpọ̀ gbogbo ẹni tí wọ́n gbà wọn àfa àfa àpọ̀jà ní tábàtì ro ohun òṣùwà nídìí mọ́ wèrè ń serú ẹ̀dá bẹ́ẹ̀ ni ta ni ń sanwó fáwọn àfa Allah ta ni sanwó oṣù fáwọn àfa bẹ́ẹ̀ bá kú àwa lẹ́ẹ̀pẹ́ èyí tó wọ ayé sákú àwa lápè yín ẹ̀dẹ́ túláàsì èyí tó sì rànjú kú kọ̀pájú dé mọ́ àwa láfọwọ́ bọ̀ bọ̀ bọ́ bá kọ̀ jẹ́ àbomi wọn àsìbalẹ̀ pọ̀ àwa náà lè ń gbé bọ́ọ̀kú bá bàjẹ́ ẹgbẹ́ bá ní ẹ̀ máa wọ mọ́ṣúárì kò sí kan tó lè wọ mọ́nú ẹ̀yàn ọmọ ẹ̀ bàbá ni wọ́n wọlé wọ́n máa nàga ni ẹni kí bọ̀dá mi sákìrì wọlé àwọn àgbà ẹni kọ́kọ́ tú ẹni wá túfọ̀ fún wọn lé lọ́ba ọ̀rọ̀ jẹ́ fún wọn lẹ́rú fún bàbá ah ẹ bá rí dádì ó dàbí steve wọ́n lè ṣe ni wọn wà nílé súnmọ́ èyí tó tún wá dàgbà tán ẹ máa wo ẹ máa wo èyí ọmọ ànábì àdámọ̀ gbogbo ẹni tẹ ẹ̀yin tẹ tọ́lọ́hún kẹ ẹ̀yin tẹ lówó ẹ̀yin tẹ ní tẹ sí lọ́hún bẹ́ẹ̀ ti ṣe bá ọlọ́hún ọlọ́hún nìkan ló yé sí. Allah ayé ìyá yé asán ni Abíọ́lá ni àti gbogbo tó ní. ẹ ṣètò ọlọ́hún ẹ kọ́ mọ́sálásí ẹ fáwọn àfáàní nǹkan ilé kéwù rẹ mélòó ní adé o ní mọ́tò tí wọ́n fi ń kọ́ àwọn kéwù ní gbàmọ́ra mọ́tò kan ló kọ ìyá ẹ̀yin olówó nǹkan ṣe yín ẹ̀ mọ́wó náà ni olówó tó bá wọ náà wèrè ni wèrè ni. Ah, bàbá abáyé àbíjọ olówó tó bá wọ náà wèrè ni kọ́dà kò ní dáa fún un gbogbo tó fi ra àdìjẹ́ náà lọ́rùn kó jì ọlọ́dọ̀ yìí mo lè kí ọlọ́dọ̀ àwọn àfa àfa èèyàn bẹ́ẹ̀ rẹ ni wọ́n fẹ́ kàn lọ mọ́kà hmm. àtọ̀ ayáránsì wà lọ ìyá súnà ti ń fọ mọ́sálásí dà alájà arábí ò tí lọ wà lọ bàbá tí rọ́bà sí wọn àfa dà ẹ wà lọ mọ́kà ọmọ kan tí ma kí alukurani fún wa yà yín òdàdí tó ń wọ ẹdùn rẹ tọ wà lọ mọ́kà ah wọ́n wàá chúùsù wọn fún yín ẹ wà ẹ̀yin lówó ẹgbà ẹ fẹ́ yọ sàká ẹ wà wà àfa àtọ̀ dáa àfa àti ẹsẹ àfa ò lè àfa gidi ngba one million ní dákùnrin tí sàkáwọ̀ lówó mi ni bá a ń pín kọ́ kárí bọ́ọ̀nà bá tẹ̀ wá wò yín hàn tó jòkó létí rí kọ́ ha sẹ́fún ó gbìyànjú kí àyọ̀ lè mọ níwọ̀n. dájú owó tó ní ni ẹ wo mọ́sídìí Abíọ́lá ni èyí ẹ̀yìn wò lè wọ náà ẹ wo yẹ mọ́sálásí Abíọ́lá kọ́ ni iná kíni lọ́dọ̀ àwọn Abíọ́lá Ọlọ́run ti mà Ọlọ́run sì ṣeun ibi tí ọba ti máa lọ tí ọba ti lọ he iná jẹ́ẹ́jẹ́ Ọlọ́run sì ta padà kó bẹ́ẹ̀ Ọlọ́run sì pa ó ní gbogbo sẹ́ẹ̀rẹ̀ yìí ò ní bàjẹ́ sẹ́ẹ̀ yá a kú ni torí bí bá ń bẹ àfitọ́ bá jẹ pírẹ́sẹ̀ntì yìí o yá a lọ sẹ́lọ̀ òun bẹ́ẹ̀ minimum wage la àti ìrojú ẹ̀yìn yìí nísìn gbogbo state kọ̀tẹ́ ni ó san àwọn gómìnà wa ẹ jẹ ẹ sì ṣe àlìkáwà nílẹ̀ bá san wọ́n ṣe àlìkáwà ní gbòdú pọ́n wọn tàbí ẹ̀dìbò á san eighteen mil ẹ ìnàlẹ̀ àádà kàná màsíwùlà wọ́n fún bílà àádì. ẹ̀yin gómìnà nàìjíríà lẹ́yìn òsì ọmọ rẹ̀ nìkan àtàkà tó san tiẹ̀ kó tó kú mbẹ̀ àwọn méjì ní náà lárí kò san àmọ́ ó ti sáyẹn kalẹ̀ wọ́n lóun sáyẹn kalẹ̀ ní òun lóun tó san òsì ọmọlẹ̀ nìkan la wá rí àti wà á fún ẹ̀yin Nàìjíríà. wà á fún bílà ahadi ẹ máa fulfil promise. wà á fún bílà ahadi. abúlé àwọn náà gé ègbò rẹ̀ hmm. ẹ̀ tẹ̀ ẹ̀ tẹ̀ lọ yunifásitì wà á fún bẹ̀lẹ̀ áádì àlìkáwọ̀ ní tẹ́lẹ̀ bá ṣe ẹ máa mú sẹ́. wà á fún bẹ̀lẹ̀ àwọn ìyàwó wa ni wọ́n ti gbọ́n ọlọ́run jẹ́ ó dá báwọn ìyàwó wa ní abá nípa sùn tí àwọn ṣíìpù ti ló wọ́n ra mọ́tò fún yóò ní ẹ̀ ẹ̀ tún ra ọmọ fẹ́ wọn bọ́mọ bá ti àwọn dáadáa tó bá mú síìfù káká àwọn obìnrin bọ́ fẹ́ràn yín bí jíìfù bá ti wọ́n wọ́n á ẹ̀ ẹ̀ no no

kàwá sẹ́nìkan tó tọ́rọ́ tí ọlọ́run mọ́ ìgbà ẹ bẹ́ẹ̀ dìbò ẹ̀tàn wọn tà wá á san etí minimum wage wọ́n débẹ̀ tán wọ́n san gangan mọ́ ẹ wá wo bí abáyédé àsan pé nàìjíríà bá ti ń gbọ́ pé àfọwọ́ kówó sẹ́ epo ọmọ wọn ata ọmọ wọn gàrí ọmọ wọn èlùbọ́ ọmọ wọn iṣu ọmọ wọn ẹ̀wà ọmọ wọn ráìsì ọmọ wọn ẹ̀wọ̀n tíráàsì tó ń wí lọ́wọ́ báyìí ẹ̀wọ̀n dísù amẹ́yìn òṣìṣẹ́ ìjà kan bẹ tí mo fẹ́ kẹ́ ẹ jà ìjà tó wù mí kẹ́ jà ní pé gbogbo òṣìṣẹ́ worldwide ẹ dá sẹ́lẹ̀ tábàní kí ló dé páàtì wọn ẹ̀yin náà máa wá rojọ́ sìmọ́ǹtì wọn ẹni o ní àplọ̀tì òrílẹ̀ gọ̀ kájọ abẹ́rẹ́ ní odidi plọ̀tì kan ẹ̀wọ̀n tí sì máa ti wí a sì níjọba lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ bá ti ń pẹ́ fowó kú kínní kan nǹkan ó sì máa wọ́n àwọn tí wọ́n fowó kú nǹkan ní sí àwọn ọ̀padà mọ́ ẹ̀rí gbẹ̀rí gbàgídọ́gàn wọn àwọn ọ̀padà mọ́ wọ́n ti dúró lẹ́ni bí ó ti máa wọ́n nù wọ́n rántí fowó kó wọ́n òṣìṣẹ́ ìlànà gómìnà ẹ̀ sì tàwa mo rò pé àyè ọ̀tàn lérí wa ẹ̀rí ẹ mọ ní tọ́jú wíbẹ̀ bá bí wọ́n ti fìyà jẹ wá bí èyí tí wọ́n lò tẹ́yìn o ìyà tuntun mi ló tún bẹ̀rẹ̀ ibi ìyàwó náà làwọn kan wá pé ọlọ́run bàbá máa wọlé ìyà là ń jẹ ẹ sì jáde ẹ̀yin náà rin gbogbo òlú káàkiri ẹwọ bí wọn ti ń ṣe lọ́wọ́ ẹwọ náà wọn ẹwọ mi wọn bàbá yìí kẹbẹ ẹ ti ń wí gbogbo ẹ̀yin náà àárín náà tàn bá ti fẹ́ ní ẹ̀yin nàìjíríà àárò mi lò bá ti fẹ́ ní ẹ̀yin nàìjíríà kí lọ́kàn wá gbẹ̀lú ẹnìkan ló wọ́n sọdún bẹ́ẹ̀ nìyẹn bá a sọ gbọ́rùn ọdún bára bá ti dẹ̀mẹ̀ kúnnù kí lọ́kàn wá ẹ lọ ọgbọ̀n ọdún gan àmọ́ àgbádùn ayé alámẹ̀kúnnù àgbádùn ayé ọlọ́njọ́ dáa fún Rájí títì gan ló tún ìwọ̀n àti tó fẹ́ gbàdàgì yìí wọ́n lòun ló ṣe wọn ọlọ́njẹ́ ọ̀dà fún un Babátúndé nìkan tó kó lòun tún fèsì irú ọ̀nà mi báwọn Babátúndé nìkan tó bá dé kó fèsì iná pé iná Lagos state yìí o èmi gómìnà tẹ ẹ̀sẹ̀ yẹn yìí o n ò ṣe títì gan Fáṣọlá ti ṣe n ò sì ṣe náà kàn ẹ́sẹ̀ tí mo fẹ́ ṣe nísìnyí pé èyí kí ni ń ṣe náà wá gan tí mo fẹ́ fèsì nu ẹ̀rì gbá pàtẹ́wọ́ lé nínú owó dùn sí àmọ́ irọ́ ẹ̀rì jẹnẹrétọ̀ ni ẹ lè rí lukamode kutọ ni wàláyé mọ wá jẹnẹrétọ tì mọ dábì jẹn mọ wá jẹnẹrétọ tì èyí wá sọ báyà tó ń dúró tù àmọ́ ni jẹnẹrétọ ń bẹ àárín jẹnẹrétọ yìí ọ̀gá wọn ni bẹ́ẹ̀ yẹn bá fa lówó lábí jẹnẹrẹ yìí wọ́n sì mú pé kí ló fẹ́ fi ṣe ẹ wá wo Nàìjíríà ní jẹnẹrétọ ni ilé kan bẹ flat mẹ́wàá ni flat kọ̀ọ̀kan jẹnẹrétọ tẹ bá lọ bẹ́ẹ̀ bá jẹ́ òsínà gbogbo ẹ̀ ti ń dùn kálukú agbẹ́jẹ̀ síbi wíńdò rẹ̀ ẹ wò gbèsè ayé tó nira tọmọ nàìjíríà ní à ń bẹ nàìjíríà ọmọ nàìjíríà ò rí lé sùn àwa nàìjíríà òjò rọ̀ ó sì ń gbé ọmọ nàìjíríà lọ láì ṣe pé òkun ya a sì láwọn tí ń kílẹ̀ owó wọ̀nyí láti fi ṣe ti ń kónira bá ayé wọ̀nyí tọ́wọ́ jẹ́ sàdúrà fẹ́yìn tẹ́ ẹjọ́ máa yá wa tẹ́ ṣiṣẹ́ owó wéko ọlọ́run jẹ́ kéré okùn délé o. amiina. làáfà wa ń wí ni. lọ́ àná yàrá ni. àáfà ni ẹ̀yin ọlọ́run wa yìí pé àáfà ni wa yìí pé ọlọ́run ń jọ tí ó dá mi ọwọ́ àṣemí lẹ́yẹ. wàhálà fúláàkì amára ni. ọlọ́wọ́n wa kí n máa gbé bi kankan ó ní kí n máa gbé agbede sánmà yẹn lọ tún yín lọ sirri wa fi alani. ó ní ha kọ̀kọ̀ mi àti gbangba mi ní tí tẹnumọ́ náà ní pé. Rabbi rji'ni ila watani. ó ní ní lórí méjì tàbí pé wọ́n lọ́wọ́ ń dá mi padà lọ lù mí kí n darí lọ lé. Rabbi rji'ni ila watani gbogbo wa tá n bẹ ìlú olùlà wa àwa tá jẹ wa bẹ ni ìlú ọ̀hún náà là ń gbé pẹ̀lú nira yìí ìlú ọ̀hún náà là ń gbé pẹ̀lú kásùn kájí ẹ̀rù sì ń báyà á kan tó ń pè ní kíní kan àràmù. ìbí ẹja gan wọn nígbà wọn ti wọn nù wọn lábújá wọn wọn nù ìmọ̀ wọn àgbà àbújá pé take time nígbà wọn bá wa àwọn dọ́dọ̀ yẹn nígbà wọn bá wa ìjọ Jímọ̀ ni Jímọ̀ bíi méje ẹnìkan kò kírun lẹ́yìn ìmọ̀ ògèrè gbé wọn gbọ́ pé wọ́n ní àwọn kìnnìún àràmù nìyẹn àwọn dọ́dọ̀ ẹ̀ èwo nígbà wọn bá sì gbọ́ pẹ̀lú tó wí ní ìjọ jímọ̀ ni àwọn àjẹmọ́ àgbọ́ bẹ́ẹ̀ ni jímọ̀ bíi méje ibẹ̀ mọ́ ni. wọ́n tún wọ́n wọ́n tún wọ́n ní àfẹ́hùn sọ́ọ̀sì kan náà wọ́n ní kó sọ̀rọ̀ ẹ̀ ìdí ń wà wíkẹ́ ń gbé wọ́n ní kó take time kí ni ti ẹ̀ pẹ̀lú táwọn táwọn ilé sọ́ọ̀sì ẹ̀ ni bí àwọn bàbá Sunday ni ayé wa da ayé ìbẹ̀rù bẹ́ẹ̀ bá wo kí làwọn náà ń jà sí nísìnyí tí wọ́n jẹ ni kí ẹsẹ̀ torí ọlọ́run kankan tí wọ́n tún jẹ náà ni. àwa rìn lùlù àtìfura tìfura. mo jókòó nbì kan mo páàkì ọkọ̀ mo wá jókòó mo ní jẹ́ ìgbà díẹ̀ ìgbà sì rí bọ́ọ̀lù ní tètè wọ ìjẹ́ ìjẹ́lẹ̀ ìgbà tí wàá wẹ̀yìn múlẹ̀ bọ́ọ̀lù ni wembley five wọ́n sì nínú bọ́ọ̀lù wọn máa gbé kinní yìí sí kíákíá mọ́sáré wọnú ọkọ̀ tí wọ́n lọ kó kíkì ọkọ̀ mọ́sáré họrin wọ́n nínú bọ́ọ̀lù wọn tún fi sí. bọ́lá àmọ̀tá wa ń lọ lórílẹ̀‐èdè yìí a sì ti gbádùn rí ẹ̀yin jẹ̀mọ́ nàìjíríà ti gbádùn rí a ti jẹun tá a fẹ́ rí a ti mu tá a fẹ́ rí ẹ̀ṣẹ̀ lọ́mọ̀ pọ̀ ọlọ́run wa ní kéfà máa takùnù ẹ̀yin aláṣẹ wa yín bàbá wa kéfà máa takùnù ní wọ́lẹ̀ àlékún lọ́ọ́ yẹ sí ẹ̀rẹ̀ wò ìwọ́n mà nẹ́bí ádámà ẹlòmíín bẹ̀rẹ̀ ìtaba tọ́ba kírun tata bá sálámà mọ́sálásí lásùbà ó tún wá ní kẹ̀kẹ́ tó tún lọ́ọ́ fà wọ́n tọ́ lé sọlọ́wọ́n ò tí a tó ni ló tún ẹ̀ tó wá lọ fèrè balẹ̀ fún kiri kan nù yàrá ó tún ọ̀gánáìtì kiri kan fún kọ́nà nù lé ni ọ̀ lọ́lọ́ ọmọ nù torí bẹ̀rẹ̀ ìdìbò lè ṣe yé ń zábà tẹ̀wọ̀n ẹ̀wà dùn nìkú lè ṣe yé ní ìdá fárákìtà òun ìwà dùn. ní òkúta ò pé orí jẹ́ àtẹ́gbó. nìkú lè ṣe yé ní ìdá fárákìtà òun fẹ́ jẹ ní èrè ọmọlangidi ò lè pé orí jẹ. likuli ṣẹ́yìn ìdá fákítà orí wa dùn. owó lọ fẹ́ ní ọmọlangidi ò lè pé orówó ní. likuli ṣẹ́yìn ìdá fákítà orí wa ìlú abijọ́ tàwa yìí gbogbo nǹkan tó bá bọ́ mẹ́ta lọ́wọ́ ẹ̀dá tún lè ní padà bí gbogbo nǹkan bá bọ́ mọ́ yàn lọ́wọ́ ẹ̀dá lè ní tọba wáṣẹ tó ríṣẹ tọba rìnrìn tọba ní connection ó padà ríṣẹ bọ́ba bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ wọn bí pọ́ǹpá ń sin lọ́hùn bó ti ní àsìn ó sì ń gbàwẹ̀ ọ̀wá fọlọ́hùn lẹ̀ ọ̀sán àròjọ fún ọ̀fà àwọn ẹni ọlọ́hùn yìí lè tún wá bá ẹ gbà èmi náà fẹ́ bí mọ́kànlá bó ṣe méjì ó lè rọ́mọ bí. وليس لكل شيء لكل شيء إذا فاكته عوجا bá ṣe pé àbá ọfẹ kọ ọmọ bọ kí ọmọ ọmọ olóyè ọba ó ń kórè lè fà. nìkórè ṣe é. gbogbo nǹkan yẹn. ìdá fa tẹ̀wúrẹ́. ẹ̀dá lè lè bá. Bíkó lè ṣe in. Ìdá afárá kìtà òwúwádùn. Gbọ́dọ̀ bí ìdí ṣe wá sí i tó bá wù ọ́ tó bá ń bẹ lẹ́mìí rẹ̀ pé ọ́n kébì náà mọ jáde báyìí ọlọ́run ṣàánú mi ó mi kí n máa sọ̀rọ̀ báyìí bàbá bẹ̀rẹ̀ lè kéwìrì sáníyàn rẹ̀ bá da tọ́ ọbẹ̀ náà tọ́ ọ lè dà fa tó bá ń bẹ lùkàdà rẹ ọlọ́run ọlọ́run sì ní òsín tó lè yí kádà òsín tó lè yí kádà rẹ òun ọlọ́run padà ó lè dọ̀ á láàyè rúdò kàdá ilẹ̀ dùwà kò sí tó lè yí kàdá lè lọ́nà padà àbàdùà àwọn adúlọ àdúrà wọn bá wọn àfa àfa àwọn àní bọ́bá lọ́wọ́ ma ṣe é ṣe é ṣe ọmọ rí ṣe àwọn àbókù ó ní ó sì rí ṣe àfó sì kónú lé wọ́n sì bọ̀ ọbẹ̀ lọ́hùn nítorí òjì àmọ́ bá wọn bẹ̀ lọ́hùn púpọ̀ wọn níṣẹ́ pé àwọn sínétọ̀ àwọn gómìnà ìwọ tó ọba bẹ̀ lọ́hùn tó ọwọ́ halluwa níbi ọwọ́ rẹ bá ti tẹ sínétọ̀ àbọ̀wọ̀ rẹ tẹ sí àmọ̀nù kánṣu àbọ̀wọ̀ rẹ tẹ kánsẹ́lọ̀ àbọ̀wọ̀ rẹ tẹ spíkà àti dẹ́ẹ̀kì àti tẹ húùdù náà àwọn tó wà sẹ́ni bí mi ta kò ní rántí wọ́n mọ́ yóò lọ mú àfa wọ́n tó ṣe wàhálà tó wàhálùwà tó gba àwẹ̀ òní rántí rẹ mọ́ èmi ti yá gbọ́n olówó kaba ti ní láwọn mẹ́lọ́ ó kọ́ yín jíjẹ́ tọ́ ọlọ́run ọba kí ẹlẹ́yìn wá ọjà yín lọ yẹ́rì omi ẹ̀bí ó kulẹ̀ ibi tí n bá ti ń bẹ lọ́run lèmi lójúmọ́ sọ fọlọ́run ọlọ́run ò rí èmi buhari musa ló wá bá kí n bá wọn bẹ̀ ọ́ yìí sìn yìí sìn ń bẹ̀ ọ́ nù mo wá bẹ̀ wọn náà mo bẹ̀ wọn náà sí ọlọ́run mo jẹ́ wọn rántí àfa mi mọ́ láyé. àfẹ́mi. pẹ̀lú ìlú mo ṣe wàhálà. èyí lè yà fẹ́ ìṣe wọ́n ti máa wà lórí yín máa lọ́ọ́ ti ẹ̀lú mi wọ́n tó ṣe wàhálà tẹ́ ẹ̀ ìwọ tó ṣe wàhálà èyẹ fi wá di kánsẹ́lọ̀ ó ó di gbogbo ẹ̀. kọ̀ wá rántí ìwọ mọ́ bẹ́ẹ̀ ṣe wá rántí àbá àtọ́ kéwú ní síríìtì ẹlẹ́gẹ̀sán lọ́hùn. èyí wà létí ló fún aranjú mọ́ sínétọ̀ kọ̀ wá ní ìwọ lómi máa yí wọn kárí ọmọ o. Ah. àṣẹ likuli eh, eh, eh, ẹ̀yìn abíjọ. likuli ṣe ìdá fáktà òrìwádùn dákẹ́ jẹ́ nílùú Abidjan tẹ́ ń gbọ́rọ̀ mi yìí ọlọ́run ẹ̀ ní tí ma pe ọlọ́run tí ó fi ma dá yín. wàlẹ́ ìsàlìlá ìfà kìtà mi ní àyíwádìí. kò jù báwo lọ ìjà lóye. wàlẹ́ ìsàlìlá ìfà kìtà mi ní àyíwádìí. àtẹ̀lẹ́kùn lè ṣe yín ẹ̀yin bàbá wa ẹ̀yin baálẹ̀ ẹ̀yin ọba ẹ̀yin yàwó àgbà lẹ́kùn ṣe yín gbogbo nǹkan tọ́ba bọ́ mẹ́ta lọ́wọ́ ẹ̀dá lè lè bá o àmọ́. wọlé ìsàlìláì ìfàrà kìtàmí ní ìwádìí. àbẹ́ni ọlọ́run bá bọ́ lọ́wọ́ kò lè lọ́lọ́run mọ́ láéláé. àwọn jọlọ́wọ́ bọ́ mọ́ yín lọ́wọ́. mo lọ́lọ́run bọ́ òun ni ká gba nǹkan mi gbọ́dọ̀ yẹ lọ. àwọn àrẹ́lájọ kírun tálajọ sí asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum. bẹ́ẹ̀ bá wọ ọ́fíìsì ẹ̀rù bí ẹ̀ ṣe wọ́n jáde. sábà wókè tó a wókè tó wo olùwà nígbà tí ó rèé lò lè rìn kí ló dé tó báyìí. Ah. yóò tún máa kán tó kí tó kí ló dé. gbogbo a ó gba àbáwẹ̀ wọ́n nílé agbára lọ́tọ̀ ẹ̀yin ọ̀lẹ tẹ̀lé nílé agbára. likuri ṣe ìnà ìdá fàtàwù ìwádùn. فاقت

ní kábíyèsí náà sì ní kábíyèsí àtọ̀ kó tó sunkún yọkọ̀ yọ kọ́kọ́rọ́ yín kọ́kọ́rọ́ tẹ̀yìn ń di igi wọn yọkọ̀ gbà lọ́wọ́ yín báyìí yóò wá síbi gbogbo gbogbo lẹ́kẹ̀tẹ́ yìí fi ń kó sọ gbogbo ẹ̀ pátá yóò wò yìí tọ́já sówó mẹ́ yóò yà kó nǹkan yọ̀rọ̀ kó kàwé yóò yà ẹ̀ ọlọ́run ni ẹ gbá mú ẹ má gbà kankan gbọ́ mọ́ ọlọ́run ni ẹ gbà gbọ́ ó fún wa lójú àsì ń bẹ ó fún wa nímú àsì ń bẹ ó fún wa létí àsì ń bẹ ó fún wa lọ́wọ́ àsì ń bẹ ó fún wa lẹ́sẹ̀ àsì ń bẹ èsù tí wọ́n bẹ́nu lè yí èwo ló darí èyí tẹ́ bùbò lórí èwo ló darí ẹ̀yin ẹgbẹ́ àpawò bẹ́ẹ̀ yọ ẹjọ́ ò lè gbé gbogbo àwọn ẹlẹ́bọ gidi díẹ̀ ti lọ àwọn ẹlẹ́bọ gidi kan mẹ́jọ wàá máa ṣàdúrà fún wọn ni nígbà tá a bẹ̀rẹ̀ lọ́wọ́ kéwù wọ́n wàá mú owó wọ́n dàánú epo mú sáà àwọn ọmọ kéwù tí à jẹ ẹ̀yà dáa rìn tí erí wá ti bẹ́ẹ̀ ọkẹ lọ kàn lábẹ́ bíríìjì níbi owó ni ọlọ́run máa ń sàrọ̀ ọmọdé wò lábàá kọ́wọ́ bó àtúbò jẹjọ́ mi tí ọmọ gbóná lọ́wọ́ àbá àwọn la jẹun látàárọ̀ yìí àgbọ̀rọ̀ iṣẹ́ àwọn afáàsì mẹ́lẹ̀ àti kátúnṣe lábàá jòkó mbẹ̀ nná lábàá jẹ iyán tẹrantẹran orúkọ tó láwọn so mọ́ bẹ́ẹ̀ àti àtúntú yìí ń ẹyẹlé ó tún tù ó ń pè lọ́jà lọ́tànù àkúrẹ́ àtijọ́ náà lónìí àṣẹ́gun ọ̀bá ti rí ibẹ̀ mọ́ ah, ẹ̀yẹ lẹ́bọ̀ wà láyé rí yín dàrú. nìkú ṣe ìdọ́fà kíkàrú ìwádùn. ìgbò ìdágúrò ìtọ́ ẹ̀yẹ àbá àṣẹ́gun ọ̀bá ti bá bẹ̀ mọ́. kò sí tó dáa tó islam wa ẹwù inú àwẹ̀ la wà yìí o láì jẹ láì mu ẹ̀rí inú wa sì ń dùn nígbà tá à ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò sí tó ẹ̀sìn kan ọ̀dà tó islam wa láyé èyí tó tó fara pé wa àánà gbà pọ́ lọ́wọ́ ju àyè ọ̀hún lọ́nà wọn ò lè padà mọ́ ni òun làwọn ará bí àwọn tiẹ̀ tún rẹ̀spẹ̀tì Ọlọ́run tiwa àwọn gan-an àwọn àrẹ̀spẹ̀tì Ọlọ́run tó wọn bá a bá bẹ́ẹ̀ sàdúrà níta pé ọlọ́run ṣe báyìí fún wa àwọn ò ní wí bẹ́ẹ̀ bàbá àwọn yín pè yín ọlọ́run àní mọ̀ dáhùn mi ò bímọ. àwọn yín pè yín ọlọ́run àní èrò òbí wọ́n tún wá wọ́n máa dúrà sí púpọ̀ wọ́n tún wá padà olúwa wa olúwa wa àpẹ́ àwọn àgùntàn rẹ rí àbálọ rẹ ẹ wọn gbàgbọ́ àyè tọ́lá àgùntàn nílò rẹ ọlọ́run tẹ̀ wọ́n gbàgbọ́ ẹ̀rí wọ́n ti ń lo wọ́n lo wọ́n lè lọ́la dáadáa ìlọ́la. Muhammadu Rasulullah. wọ́n ní owó bá wọ́n wá sànù ara wa àwa mùsùlùmí àsànù ara wa àwọn sànù ara wa wọ́n bá fẹ́ kọ́ sọ́ọ̀sì wọ́n ní sè jémìsì kírísítẹ́nì ní ọ̀pọ̀ àwọn náà wọ́n kàn àmọ́ àwọn mùsùlùmí àwọn gbà fúnra wa gbà fẹ́ kàn wọ́n sáré tá à ń gbé lọ́ọ́ pé abá Jósùà wa wọ́n ní sẹ́ ọwọ́ rẹ̀ dáa Kàrímù ní káfíńtà ni kọ́dà kọ́ mọ́ bá wọn sa èso ǹjẹ́ kò ní jẹun ànígbè àwọn lámà á lọ gbé àwọn sì gbọ́n ara wọn ni wọ́n gbé ìgbẹ́ ọlọ́run ti ń sànú wọn nù bàbá yìí ti pé wọ́n máa dáwó tí wọ́n ń dá rìn nísìn àwọn òní tó alájọ Mustapha wọ́n yìí tó wá san owó wọn tó máa dánu mọ́tàlásí ẹ̀ one thousand tó máa mú wa. ẹ bá ti parí ìsìn wọn tí wọ́n gbọ́ ya ìdá mẹ́wàá tí a máa ń dá fún olúwa wọ́n sì rọra tó wọ́n máa mú wa ẹlòmíì lè mú one thousand dollar ó lè jùlẹ̀ kù sí ó lè wọ polo láti lọ́sọ̀rọ̀ àmàlọ́ tó padà ẹlòmíì lè fún wọn ní two hundred thousand wọn yóò sì jùlù bánu ni yóò sì lọ́ọ́ jòkó àwọn tí wọ́n á kọ́ nígbà yàrá wà múra sàràfà bó ti ṣe é náà ni ó dẹ̀ ma. eré yìí dàrú ni kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń ṣe. kí ni wọ́n ń ṣe. èyí ń ṣe kárí ni ẹni kọ́ máa ṣe bí ẹni ń ṣe ni kọ́ máa ṣe ẹrẹ ẹlòmíì mọ́kà ẹ kó bá ní ẹ fún lówó kó fi ṣòwò wọn àpò fẹ́ sànú ìyá ni wọ́n dà mọ́kà lówó mi kẹ́ ẹran ẹ àmọ́ mo rí kó ń jìyà púpọ̀ náà ha ìyá anímọ́tà o mọ́kà mo fẹ́ rẹ̀ àmọ́ mo rí kó ń jìyà púpọ̀ ngbà five hundred thousand ni dàbí ẹ̀kọ́ bí tọ́ba dàbí ẹ̀kọ́ àmì mi ti dà níyàn pé mo rán mọ́kà. ọwọ́ fèsì òwò kọ́ máa sọ òkà jẹ́ kò ní jẹ́yàn alọmọkà ara mi ibi mẹ́rin wọn kàn òun náà wàá dé o tún fi yà jẹ rẹ tani ife yín lẹ kọ́mọ wulẹ̀ tọ́ra kí ni èyí kankan mọ́ tọ́mọ gbé yín ẹ̀bọ̀ jẹ́jẹ́ kó fowó pamọ́ òun náà tún á lọ òun tún á lọ ṣe yín ó dé dé àwọn oníṣàbá gánà ìjì ń bẹ gbogbo àwọn ẹrú ọlọ́run wọ́n sì rìn àwọn ti wà kó wa bá mú. ìrọ̀lẹ́ olúwa káàbọ̀. ìrọ̀lẹ́ olúwa káàbọ̀. lẹ́yìn náà wọ́n ti sọ̀rọ̀ gbéra oníyẹ̀yẹ̀ ó tẹ̀tù sí sílífà láì níṣẹ́ lọ́wọ́. wọ́n ní pé wọ́n fẹ́ wá ìyàbá tó bá. ìrọ̀lẹ́ olúwa káàbọ̀. ìrọ̀lẹ́ olúwa káàbọ̀. àṣẹ nìkú nìṣẹ́ yìí. ẹ̀yin abijọ́ ẹ̀yin ìyá wa ọlọ́run ni ẹ gbajúmọ̀ ọlọ́run ni ẹ kọjúmọ̀ ọlọ́run ni ẹ sáré sí ọlọ́run ni ẹ máa pè ọlọ́run ni ẹ máa bẹ̀ ọlọ́run ni ẹ máa sà ọlọ́run ni ẹ máa yìn ọlọ́run ni ẹ máa kì nìkan lè ṣe yìí. bẹ́ẹ̀ ni àbá olùyàrá. ìṣe fàràkìtà ìwádùn ìtàgórè náà àníbọ̀ ọba líle kọ́ ọ̀bọ̀ ọba lè ṣàdúrà òlè donílé ṣe yìí. bọ̀ ọba lówó bọ̀ lè ṣàdúrà ò lè dúró. ìṣe fara ṣàwọn ìwà. bọ̀ lè yàn bọ̀ lè ṣàdúrà ò lè gé yàn. ní kò lè ṣe yìí. bọ̀ lọ bílẹ̀ ọba rọ̀ ọ̀ lè máa lọ kiri ọ̀rọ̀ ọ̀rọ̀ bọ̀ lè ṣàdúrà. ní kò lè ṣe yìí. bọ̀ sunkún ò lè máa rẹ́rìn-ín. Le ṣàdúrà. lè kó lè ṣe iye. bọ́ ọ bá gbádùn o lè dẹni tí ó máa gbádùn ayé bọ́ le bá lè ṣàdúrà. kó lè ṣe iye. gbogbo kan yẹn. iṣẹ́. bá bọ́mọ lọ́wọ́ kò lè rí ọlọ́run mọ́ ariwo táwọn afáwọn yẹn ń pa fáyé nù ariwo tí nasfati ń pa fáyé nù ariwo tí kọ̀ríìbù ń pa fáyé nù ariwo tí ayinu nàyímì ń pa fáyé nù gbogbo alásàdátù ariwo tí wọ́n ń pa fáyé nù ẹ má jẹ́ lọ́wọ́ bọ́mọ yín lọ́wọ́ ọlọ́run bá bọ́mọ ìdá lọ́wọ́ kò lè rí mú mọ́ o gbogbo ẹni ó gbójúlé òkà kúsani ẹyọ lọ́wọ́ ẹ dùkí nínú asọlọhún lọlọhún bàbá tó fún yín ní òkú ni òun lè wá dé ni wọn ló ti gùn òbí yíyọ kíní sọnù ọsọ ká sọnù ọmọ gbọlọhùn òbí ò ká tẹsùbà ni bàbá kẹmẹ lọ́dọ̀ ju alọ wọn ní ikú dá yìí sí wọn ní ikú dá yìí sí èmi sì máa ń wò tí n bá ti rí lóòótọ́ ni à ikú dá yìí sí bàbá yìí náà ni ó sì lóògùn lóòótọ́ ni à mo ní ẹ máa wò kébì tó gbà pé bàbá yìí lóògùn oníjọ́ tí ọba kú tí ọba kú àjókòó náà ìwé ẹ̀rẹ́ làwọn gbọ́ lé ekuda yìí sí ìsìtà ẹ̀ kọ́ àgbà àsìkò lóògùn ogun náà nù gbogbo tó ní bàtí olójú méje ẹ alábàáhùn wọn àmọ́ bí alábàáhùn wà mọ́dọ̀ ni bọ́wọ́ gbó ni bó kú ni wọ̀nyẹ́ nìkan gbogbo èrè tí ń bẹ́ẹ̀ nílẹ̀ àbáwọn èyí tọkọjú sí báyìí kìsìn bẹ́ẹ̀ náà kọjú sí kò sí ìtòlè jòkó pé ọ̀bọ̀ tiẹ̀ wá rẹ̀ mí o. ẹ wá wo ọlọ́run ẹ sì pé la ilaha illallah. la ẹ pè bí kọ́lọ́wọ́ dá wa lóhùn. la ilaha illallah. muhammadun rasulullah. muhammadun rasulullah. kọ́lọ́wọ́ ti jẹnu allahu akbar. afabla aziz. alimaalu. n bọ wọn kì í jira kí ni tọ́pìkì tí wọ́n bí wa jazaa'ul muhsinin. fi sabilillah. fi sabilillah yà wíìlì ẹ̀bẹ̀ ká gbowó àwọn jama. alimalu mali. ẹ̀yin olówó ọlọ́wọ́ ní sọ yẹn lẹ́nu àárín lẹ̀ ẹ̀ gbá fa ọlọ́run ní alimalu mali owó tó ń di kìí ẹ̀mẹ́ mọ́ ni. wà á ta àbùdí. ìwọ tó ń sìn pera rẹ lówó tó ń di tí mo kórè lọ́wọ́ kìí ẹrú mi ni ọ. wàlẹ́ ìsàlákà mi máa. ní kankan ní owó tèmi ọlọ́run o ò ní kankan. ilé máa kálítà fàfúnẹ́ta. o ò ní kankan ní owó tèmi ọlọ́run àyàfẹ́ yìí tọ́ ọ bá jẹ o sì ń jẹ o sì tán náà nù. a ò làbísítà fàbùlẹ́ta. àbẹ́ yìí tọ́ ọ bá fi wo sì padà gbó. àwọn tá a sọ dákítà ṣe sàárà òun ọ̀sẹ̀ kù. wà ìdá àkàràjà tí mi yá di ìsọ ibi ya. ẹ̀rí tówó bá jáde lọ́dọ̀ ẹni tó ní owó ó jáde lọ́dọ̀ ẹni tó ní. takalamati bi khamsi kalimati. ọ̀rọ̀ márùn-ún gbólóhùn márùn-ún lówó sọ. àlehùlá. àkọ́kọ́ nu tó bá wí. kóńtò sọ̀kì ìrántó. alẹ́ mi owó mo kéré púpọ̀. fàkàbẹ́rì tani àmọ́ látara pọ̀ ọ̀nà mi ìwé olówó mo wá di tó tóbi nígbà fẹ́ kọ́ mọ́sálásí tálà ń wá two point five million tí ìwé olówó wá dé tó ní ah, kò sí tó yẹ ká máa náwó sí bíbá kì í ṣe tọ́lọ́hún à ah, ọlọ́hún mọ́sà kẹ́mọ̀ sí ìdí Abíọ́lá. àmín. ìwé olówó wa gbé máàkì fún wa ní kò sí tó yẹ ká máa náwó sí ìwà ìṣọlọ́hún bàbá kò ń bí ọ̀run náà là ń lọ two point five ẹ sáà máa tá ìṣe ẹ̀ ẹ̀ ẹ̀ dẹ̀ mo fún yín ten million Allah ẹ wá ní ṣe yíyún olórin wa fẹ́ sírin iṣẹ́ wọn wá tó kalẹ̀ gàgàrà à ń fa lówó jẹ sí àmàlù ẹni sí àmàlù tẹ́ sí jòkó eléré wa fẹ́ sírin iṣẹ́ wa bọ́ bẹ̀ wá ń ta kàwé mo fún ní three point five bẹ́ẹ̀ bá pẹ̀lú àwọn afáwọn ìgbé kan wá ṣe wá sí táwọn bàbá lóun wọ́n gba five hundred thousand àwọn olówó wọn kò ṣe gbé kí ló fẹ́ sọ. So? nǹkan ṣe yìí ni alukurani ní kílà fẹ́ sọ ẹlẹ́gẹ́ ni níta ẹlẹ́gẹ́ ìlà ń gé yìí orí Yusuf Ọlátúnjí lẹ́yìn lẹ́gọ̀ tẹ́tù mọ́ fọwọ́ ra kùn yín gbàlàdọ́ ẹni lógókè tán àrú àbábá àrú. kóńtò sọ̀gí rẹ̀ tán ọ̀nà tó gbé o. àlàfíà lọ́pọ̀ lọ́pọ̀ o. ìfẹ́ bọ́lá tó gbé àlàfíà lọ́pọ̀ lọ́pọ̀ o. ìkọ̀lọ́ bá bùdó àìyí oníwàsí àgbáyé afá dáadáa. Eh, àwọn ti lè dágbére. ìfẹ́ bọ́lá tó gbé àlàfíà lọ́pọ̀. àgbáyé afá dáadáa. orí ọ̀rọ̀ ni. akaramakala. sàgẹ́ dọ́là tó gbé o. àlàfin alọ́pọ̀ alọ́pọ̀ o. ìfẹ́ bọ́là tó gbé àlàfin alọ́pọ̀ alọ́pọ̀ o. ìkọlọ bábùdù àìyí oníwàsí àgbáyé afá dáadáa. àwọn ti lè dágbére. ìfẹ́ bọ́là tó gbé. everyone They're